ọba bukari sara bọkutani sọ tẹbọrọ kati la sọ kuru ma mọtali sọbi yi de sọ ọ̀rọ̀ anugu wọtọ la nbiya anugu wọtọ la nbiya tẹ la sọ boni ọ̀rọ̀ tẹ la sọ yẹ bẹn bẹ lórí kọtọ de yiri ka ti wuli ayi kẹbi tọlọ sọfọ anusọ sọfọ ká olu ti di lórí dẹ. táwọn olórí ibú tọ́ àti ayé wọ́n pẹ̀lú ilé ẹ̀ à ń bọ̀ ọ̀sọ̀ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ ìgbà tábàdí náà àti ìgbà yóò sọ̀ dà. ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí wọ́n sọ kọjá nǹkan mẹ́wàá òye ẹranko ọlọ́run sọ̀rọ̀ ẹranko ní sọ́ọ̀tì náà wọ́n ṣàtàkọ́ sẹ́yìn sọ́ọ̀tì náà lè àárẹ̀ ìtútù rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹranko ń bẹ̀. ọlọ́run ní wẹ̀dàlọ́kọ̀ àlùkòlù àlẹ́yìn àbúrọ́dùn láwùjọ àbàtà nínú láti tòkàlímù ànà ìwọ fọ́ọ̀kì náà nínú ayé ti tù. ọlọ́run nígbà tí ọ̀rọ̀ ká sọ pé yọ nǹkan báyọ̀ ṣẹlẹ̀ tó gbogbo àwọn bá dé àgbọ̀dé làwùjọ àpapọ̀ nínú ìlà àjọ ẹranko kan jáde lórí ilẹ̀ táwọn aráyé. tùkà lílo ẹranko yóò lọ báwọn yẹn sọ̀rọ̀ kàlámù lọ́rọ̀ yóò lò pẹ̀tẹ̀lẹ́yìn wà á ká lámà mọ́ ọ̀gbọ́n fà pẹ̀tẹ̀lẹ́yìn mà tùkà lílo lápára ká lámọ́ yóò ká lílo pẹ̀tẹ̀lẹ́yìn mà tùkà lílo ànàmẹ́ta ká ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa ọ̀tẹ̀. lẹ́yìn tí ọ̀rọ̀ lẹ́nu láti rí bàwọn láyé àwọn tètè ní ẹgbẹ́ bó sùn. ó ní ìlú náà wà lẹ́sẹ̀ tí àwùjọ àwùjọ ìnáwó ìnáwó tó dájú ní ìṣèjúà. tàbí mo fẹ́ fànà èké òjì náà. àwọn ẹlẹ́gbọ́n àwọn ọlọ́pàá àwọn ti sọ́ọ́ ti bàjẹ́ àwọn táyà ọ̀pọ̀ sọ́ọ́ ya ọ̀dà nù ẹ̀yìn táwọn eléyìí bá wà ní. ètí jẹ́ ìyàwó tó mùsùlùmí tí wà lára dé nù àìsí mùsùlùmí kápá ara rẹ̀ sára ẹ̀. táwọn ọ̀gá tí kùn kẹ̀kẹ́ tó ń gbọ́ lókun lè bára tẹ̀síbi mú kẹ̀kẹ́ ìfẹ́ tẹ̀síbi tọ́ bá rí ẹ lọ́ba. nǹkan mẹ́ta kan bẹ ìdá ha ọ̀jìnà láyà ń fa ìmọ̀fà ìmọ̀lú àlàǹfààfà amúlùkùnrin kọ́ọ̀mù nǹkan mẹ́ta kan bẹ tí nǹkan mẹ́ta kan bẹ ti ṣẹlẹ̀ lórí ayé ẹni tí ọba pé ìmánì rẹ̀ ọba sáfàdé fún pẹ́lẹ̀ ìmánì rẹ̀ padà fàfún náà sáyé parẹ́ nǹkan mẹ́ta ni. alákọ̀ọ́kọ́ nínú nǹkan mẹ́ta ẹ̀fà ọ̀hún òun tó ní ọ̀sán ti ní mọ́kúrìbì hà ní iye òun láti fi ti kì í wọ̀ níjẹ́ kó òun bá jọ mi ti kì í wọ̀ ọlọ́run tilẹ̀ kó o tó bá ní kò ní bá tó bẹ̀rẹ̀ kankan lórí ayé ẹ lọ́ọ́ káàkiri. ẹni tí ọ̀yẹ́ lọ́rùn wọ́n wọ̀ àyùsọ àdìsọ wà ní sọ̀rọ̀ ìlú sí i nínú àti kìrìsìtà ló sáré gbà wà fọlọ́ ọba kó lóru sí i ó ní àríyàn kan sọ pé nígbà tí òun bá jọ láti fi títí wọ̀ ìjọ ọ̀fà tó lè sọ fún àtẹ́gírí àyẹ̀mẹ̀tẹ́gbà bọ̀ àgbélé ìjọ ìmọ̀bí kò lè mọ tó bá fẹ́ wọ̀ àti àwọn tàbí mẹ́rin tọ́jú àlọ́ àná ó tó àgbọ̀ ọ̀rọ̀ fúlù àlà tàbí tó gba ìwúsì wa àbúgbà bùfárí ó ní mo sọ pé ọlọ́ àbùsẹ̀ lọ́mà àní ìrọ̀pẹ́ fàyín náà tẹ́tí àbọ̀ hàtà fásitì àbáṣọ làásù wọ́n fẹ́ sáàdì àní ìrọ̀pẹ́ sọ pé téèmù bá ti fẹ́ lọ́rọ̀ rẹ̀ yóò máa lọ fábí àlẹ́ aláàṣẹ ọlọ́run nígbà bá di ẹ̀dẹ́ àlẹ́ aláàṣẹ yóò wá sí ìtàdá fọlọ́run yóò borí kábí àlẹ́ aláàṣẹ yóò àkàrà ìdánilọ́gbẹ̀ẹ́ lọ́wọ́ Gracias. lɔkɔ k'an na ayi na wo ɛniba tɔɔfi a ɛnitu yɔ dagɛ ti sɔ yi ne bu. alayhi salatu wa salam. ọlọ́ọ̀ni wàmà kọ́ta ló yẹ sí iná ìpàdé ayé ní ìlú ọlọ́ọ̀ni dájú ẹgbẹ́ ọ̀pàdé tó yé bá báyọ̀ ọ̀fà ọlọ́ ilé ọlọ́ọ̀ni ìfọkúsọ ní sẹ́yìnkọ tó jáde ìbáwọ́ mi wàtá àgbàlọ́ọ̀rù àti ìbálẹ̀ àti ìmọ̀ èmi ọlọ́ọ̀pọ̀lọpọ̀ aláta tó bá fẹ́ ti gà ń ṣe tó bá wà àbájá tó kiri àbáwọ̀ ọlọ́ọ̀ ní kò sí láti fún ọ̀gọ̀dà ayẹyẹ kàgbọ́n kò sí ilé ẹ̀rọ lóbi bẹ́ẹ̀. ìtọ́kùn fẹ́rẹ́ lẹ́nu ọ̀rọ̀ náà fi bá mi ní alágbára ní tí wọ́n fẹ́ ṣe mọ̀ orí ṣe alàgbàdìgbà lẹ́sì láyé gbọ́dọ̀ àbùkù ọba tí gbóṣù èbó rẹ̀ alàgbàdìgbà lẹ́sì láyé káàrù ọba tí jẹgàba lórí ẹ̀dá fẹ́ẹ́ kọ̀ọ̀dí àbàjẹ́ nínú. èmi ti yá àti iná ìlọ́wọ́ ọ̀sọ̀gbà ní bẹ́ẹ̀ ni tí wọ́n fẹ́ ṣe ìdánilẹ́sẹ̀ tí òsì tó yìí lọ́wọ́ ìnáwó àbúrò ìyá ọ̀gá fẹ́ẹ́ nǹkan kò ní yí padà. Tọ́ ẹ̀sìn yẹn bẹ̀ ẹ̀sìn lọ́kọ̀ nínú àdéhùn Buhari nínú tí a dúkú àǹbíyá láti ẹ̀dá kúrò àkọ́ ọ̀pọ̀lọ́ oṣù. Àdéhùn àwọn tó wà ní ẹ̀sìn náà tóbi láti àdéhùn oṣù ọlọ́ọ̀bá tó ní ní ìjọba rẹ̀ ní ìkúra lálẹ́ sẹ̀kánúgbà àlẹ́ òṣù àti ẹ̀kọ́ ya adájọ́ ọjọ́ bá adájọ́ onídọ́gba kàyà kúrò sọ̀rọ̀ yóò fà àdúrà ìbò rẹ wàyà kúrò àlẹ́kẹ̀ ìṣe yóò fà ẹlẹ́jẹ̀ rẹ wàyà kọ̀ ìṣe síyà yóò fi ìṣe àkàlẹ̀ fáwọn tí ọba máa ń tẹ̀ ẹ̀ ìsìlámù. wàyà kúrò máa